الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أدوك فلو وباوا أترى عليكم إتي àti àánú rẹ̀ kọba anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábà anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánà anabi wa náà tí ó fi dijọ́ gbẹ̀lẹ̀ àdìyàmà gbogbo ọmọ sáà kàwa náà kúnnú wọn o àmín. lẹ́yìn náà mo kí àwọn àlùfáà wa àwọn ní oní nǹkan tòní àwọn àlùfáà wa Sheikh Yahya Wurab ọlọ́run tí ó ní kí ẹ dájọ́ dùnú ìtọ́nà tí ẹ wá ń kà á ó kù oṣù àlàlọ́tà ó kù ọ̀sẹ̀ ó kù ọjọ́ ó fi wá di pé ọlọ́run náà ní kọjọ́ bá wà láyé mo bá wà láyé rọ̀ olùwà dúpẹ́ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. inú orí ọlọ́run tó ṣe pé èèyàn bá mọ̀ á ó tó ọpẹ́ òun ni kéèyàn nírú ìkan dùnú báyìí lọ́nà gẹ́gẹ́ bí mo ti wí kódò mi ọ̀tọ̀dún kan láti máa wò pé nígbà báyìí èyí tí ọ̀tọ̀dún kan yóò tó sùn oṣù báyìí ni oṣù wa ń di ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ń di ọjọ́ ibi eléyìí tó kù sí iná mo rò pé láàrin òní sọ́la ni ìdùnnú náà lọ́lọ́run ó jẹ́ àfihàn gbogbo ẹ̀ o ọjọ́ ìdùnnú tá a dá sójú ọ̀nà ìdùnnú náà ló lọ́wọ́ ṣe fún wa ìdùnnú náà lọ́wọ́ wa jẹ́ kí ọ gbẹ̀yìn ẹ̀ fún ìyàwó àtọkọ rẹ̀ àti mọ̀lẹ́bí nídìílé ìyá nídìílé bàbá nídìíyàwó àti nídìí ọkọ. mo fi kíkì yìí láì ní gba àsìkò púpọ̀ torí rọ̀lẹ́ la wà nígbà bá fi ijú ká yà magrebi ọ̀wọ́lé. àwa náà ti ẹ̀ dẹ́rù ẹ̀ wò àmọ́ bí ọba ti wa sílà ń sọ̀rọ̀ ọlọ́run kò ń hó tó tá a wà ní ìdílé ọ̀gbọ́dọ̀ jẹ́lé mẹ́jẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ ọlọ́run níjà máa padà dìbò òun lè ẹ́ fi foríjì mi pé ayò nígbà mi kí n máa dárúkọ gbogbo ẹ̀yin àlùfáà wa gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá wa ẹ dákun kíkí ti àwọn alájí àyà yìí mo fi kí gbogbo yín náà gẹ́gẹ́ bí akọ̀mi àbá àkọmọ̀rọ̀dín ti kí yín lẹ́ẹ̀kan àtẹni tí ọ dákọ̀ àtẹni táwọn náà tó rántí dákọ̀ mo wá kí gbogbo àwa kí àwa bá wọn dunnú náà wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. nígbà tí àwọn bàbá ìyàwó wí fún mi pé àwọn sáfẹ́ kí n wá nírọ̀lẹ́ jímọ̀ ṣé káwo tí wàá bẹ̀rẹ̀ àmàlà tí wàá ń jíjẹ láti bẹ̀rẹ̀ jímọ̀ ni wọ́n ní àmọ́ ẹ̀ wàá báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run. ń gbọ́dọ̀ sàbòsí. àwọn sẹ́kì áyá kìí pé mo rójú wọn. nínú ẹni tí ọlọ́run ta nínú òun ni wọ́n tí ọlọ́run ọba ní kíkíwọ́ kápá wọn àwọn kápá kéwu torí rìn èèyàn méjì ní kéwu lónìí o àwọn míì kéńké pé gbogbo ń tẹ́ bá rí àwa náà ké bẹ́ẹ̀ bá ní àyà yí ẹ̀lọ́wà níbi báyìí bẹ́ẹ̀ bá ní eléyìí rí báyìí ó tún rí báyìí náà ní tìfẹ́ nú àmọ́ gbogbo ẹni ọlọ́run bá sànú tọ́lọ́run bá ní kíké wọ́ kápá rẹ̀ ntí mo gbà lérò pẹ̀lú kéwù kápá ẹni ni pé gbogbo ntẹ̀yìn ọba ṣe yóò gbé sórí òṣùwọ̀n alikitaabu wa sunna pé ntí mo fẹ́ ṣe yìí o kí ni lànà ọlọ́run kí ni sunna ti anabuwa muhammad sallallahu alayhi wa sallam nígbà táwọn alájí àyà ní kí n wá mo mọ̀ pé ẹni tí ó ti gbé sórí òṣùwọ̀n alìkìtàbù ọ̀sùnà ni wọn kò jẹ́ kí n ní tàrà dúdú rárá àmọ́ láti kílíà rẹ̀ torí a gbọ́dọ̀ máa dá ìrújú lẹ̀ fáwọn èèyàn nígbàtí ọwọ́ á di pé níbo wọ́n ti rí inú súnà pé ní ọba sí ìyàwó kó tún kọ́ ṣe wá àṣìkalẹ̀ lẹ́yìn lẹ́yìn àlàásárì ọlọ́run kó ṣe àgbọ́yé ìsìlámù rọrùn fún wa jù báyìí lọ. nínú yusru islam ìrọ̀rùn ìsìlámù tá nàbí máa ké fún wa sallallahu alayhi wa sallam pé ad-dinu ìrọ̀rùn lẹ́sìn yìí o kìí ṣẹ̀sìn nira o olúwa kò ní lára látàrí pé kẹsìn wọn o nínú yusuf islam ni atafiriku bẹ́ẹ̀ni alìbáda ti wà láàdá ká máa ṣe yàtọ̀ láàrin ìtànpè ní bàádà àti ìtànpè ní àlàádà torí pé níta bá kó méjèèjì sórí pẹ́rẹ́gì kan náà yóò nira kó ṣe pé ní gbogbo ntí a bá ṣe ní bàdà àti lálàádà òṣùwọ̀n kan náà láàmà fi ń wọ̀n pé ẹ̀rí rẹ̀ dánú súnà pàǹdàbí ṣerú ẹ̀ sallallahu alaihi wasallam. ń gbé pàǹdàbí ní àwòkọ́ṣe wa. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر تنن ومن لا يرجو الله واليوم الآخر وانا لا رجي كبا دي اولون رون قال قيام او سي دا كاي نو ما باجي bọ́bá ẹ̀kọ́ wu ọlọ́run láti ṣe é bẹ́ẹ̀ à ní choice àmọ́ ẹ̀dá ó clear látọjú ayé anábọ́à muhammad sallallahu alayhi wa sallam wípé ọ̀rọ̀ albidà àdádálẹ́sìn madkhaluha alibada ibi tí ó máa wọ̀ òun lọ̀rọ̀ bàdà ẹ̀rí bàbá ti fa bídíà bàùn bàùn bàùn tá a fà á ti ń fi ń bọ́ sínú àlàáda yusuru islamu yanqalibu ila harajin shadida ìrọ̀rùn tí olúwa fẹ́fẹ́ mi àti wọnú islam yóò wà lé mà wà lọ́wọ́ àmọ́ nàbí tí wọ́n nu wa kalẹ̀ sallallahu alaihi wasallam pé walan yushadda ahadun ad-dina illa ghalaba ẹni ó bá fa islam lé ju bólúwa ti gbé kalẹ̀ lọ òun ni ó sùn o kí ni mo fẹ́ fààyọ́ ń bí eléyìí ni pé àwọn àkíyèsí kan ń bẹ tí ó yẹ ká máa wí lọ́pọ̀lọpọ̀ látàrí tí mo sọ yìí pé ká má gbàgbé pé ìrọ̀rùn lọ́lọ́run fi ṣe fún wa ni wípé bọ́rọ̀ bá dọ̀rọ̀ ìbáàdà kí la ń pè ní ìbáàdà gẹ́gẹ́ báwọn àlùfáà ti ṣàlàyé rẹ̀ wa ala ra'sihi sheikhul islam ahmed ibn abdulhalim ibn taymiyah rahimahullah. Ibn Taymiyyah jẹ́ oyé wa nínú tírà rẹ̀ al-Ubudiyyah pé gbogbo ń tàn pè ní ìbáadà torí bàbá pé ìbáadà ìbáadà ẹlòmíì ọmọ ju ààwẹ̀ ìrun ájì ìbáadà parí gbogbo ń ti ń jẹ́ ìbáadà ni téèyàn fi ń wojú rí ọlọ́run téèyàn dà níyàn pé ataqarrabu ila Allah bihada bí ọlọ́run ni mo fẹ́ fi nǹkan yìí fi hàn bó bá ti ṣe pọ́rọ̀ ìbáàdà la pè é àyìn ẹnìkan ò ní àṣẹ àti hun ìbáàdà kan lẹ́yìn ànábùwà Muhammad lọ ǹdẹ́yìn bá ti ní ẹ̀sìn afẹ́fìsìn lọ́hùn ni o afẹ́fìsìn ọlọ́hùn kọ̀sẹ́tún kan lẹ́yìn àpò àbí pé mẹ́rin rẹ̀ wá níbo làǹdẹ́bì ti ṣerú ìbáàdà báyìí tòró àǹdẹ́bì náà lọ kìlọ̀ fún wa kalẹ̀ sallallahu alayhi wa sallam pé ìyákùn wà muhdathatil umur. aṣọ tuntun dáa ilé tuntun dáa mọ́tò tuntun dáa àbí dání òwú àmọ́ nẹ́bí ní tuntun ọ̀dá nú ẹ̀sìn tó ń gbé wáyé o ìyẹn ni pé ń tẹ́ mọ ohun lẹ́yìn òun aburú ni o ìyákùn wà muhdathatil umur ní ti torí pé olúwa ti pé ẹ̀sìn lójú ayé àmẹ́wàá muhammed sallallahu alayhi wa sallam àmẹ́ ẹ̀rí ẹ dákun torí pé àwùjọ ibi àjókòó lónìí yìí níbi irú ìyàwó àwọn ṣáàzù yáyá irú àwọn tí mo rò pé wọ́n á bá ń bẹ̀ náà la bá àwọn àlùfáà ó wà dáàdì kéwú náà ilé múra ọlọ́run sẹ́yìn láàfá o àbádùá nìkan ọ̀rẹ́ o òun ni pé àfi ká là wọ́n lẹ́la lọ̀rọ̀. gbogbo ń tí a bá pè lẹ́sìn gẹ́gẹ́ bí mo ti ń wí àfi ká rí nǹkan gbẹ́sẹ̀ lé o àmúlùwò kí ó le débi pé ntí ọba wọnú ta ń pè ní àlàáda táwa náà ti sọ di yorùbá di àlàáda èyí wọn ò di dandan ká ṣẹ̀ṣẹ̀ rẹ̀ rí i pé báyìí lànà bí n ṣe ń gbèsè ayé rẹ̀ sallallahu alaihi wasallam nínú rọrùn ni o ṣẹ̀rí bàbá wa fà á báwọn kan ti ń fà á lónìí ẹ̀ eh, yóò nira irú ẹ̀ làwọn kan fà fà fà fà fà lónìí kọ́ra ń lu Ìlọrin tá a ti ń sọ̀rọ̀ yìí báwọn ìyàwó wọn bá wá gbé ọbẹ̀ kaná tí ń hó èyí tí wọ́n fi mú síbí tí wọ́n èrò tí wọ́n ètò wò wọ́n wá lọ jáde nítorí pé wọn ò rí lákọọ́lẹ̀ pàǹdàbí lò síbí anabi ò lo síbí lóòótọ́ kò rújú sọlọlọ́hu aleyhi wa sẹlẹ̀. àmọ́ ǹjẹ́ nìkan lo síbí yàtọ̀kọ́ rọ̀bù bí ha ìlọ̀lọ́ ẹnìkan fi síbí sin lọ́hùn. àwọn tí èlòmíì ọwọ́ á sì gbọ́ ni pé ọ̀dà téèyàn bá ìbádàá wọ̀ bẹ́ẹ̀ bá fi oúnjẹ téèyàn sínú ńkọ́ ńgbà tí ń gbáwẹ̀ kò sí ní ta lè yọ ìbáàdà ń bẹ àníyàn ní máa chéǹgì àláàdà di ìbáàdà ara sẹ́ta níyàn máa ṣe nù. àlẹ́ ìbáàdà ọ̀dà níyàn ọ̀dà níyàn ẹnubọ́ ọ̀bá dà níyàn látà síṣù ọ̀wọ́lé ònígbàládá. àmọ́ àlàáda àníyàn ló lè yí padà kókó lálàáda kọ́ wá di kíni kò dẹ̀ ìbáàdà àmọ́ lópin ìgbà tó bá wà ní ojúpọ̀nà àlàáda inú rọrùn ìsìláàmù ni pé olúwa fààyè gbà wá lópin ìgbà tá a bá ti lùfin ọlọ́run òun làwọn àfáà máa sọ pé ntí máa wọ báàbò làádà huwa alhalal awul haram ọ̀rọ̀ aládà òfin tiẹ̀ ni pé halali ni àbí haramu ọ̀rọ̀ ìbáàdà ni pé sísúnà ni àbí bìdíà torí bàbá rọra láàrin yìí á padà mọ fanti ọmọ sọ onísúnà lẹ́nu lápèjúwe ìmúbọ̀ wá bí eléyìí tá a wà yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ahlùsúnà òun náà ń bí ma àwọn ìgbọ́n rẹ̀ sì ń bí àwọn àbúrò rẹ̀ ń bí wọ́n sì ń kó ti wọn. àwa wá gbọ́ súnà yé débi pé kọ́dọ̀ gbọ́dọ̀ dínran atikọ ẹ̀ẹ́dù báwọn ẹ̀sì jẹ́ ẹ̀fìsí náà ra ẹ̀lọ́ ha fáwọn èèyàn mọ̀lẹ́rí nẹ́bí ti ń dínran mọ̀lẹ́rí nẹ́bí ti ń ro kà fáwọn èèyàn àti fẹ́ gbé ọ̀rọ̀ ní túláàsì bẹ́ẹ̀ bọ́ bá wọ ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ àní ní choice mo ti wí àmọ́ kò rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó pọ̀ kọ́dà nígbèsí ayé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam náà antum adra bi umuri duniyakum anabi ní ah, bọ́bá jẹ́ pọ́rọ̀ ilé ayé yín ni o kọ́dà ẹ lè mọ̀ ẹ́ jòun lọ o àmọ́ ẹ̀rí bí n bá jíṣẹ́ fún yín pé báyìí lọ́lọ́ ní ẹ ṣe èyí ń lẹ̀ gbọ́dọ̀ bí mi pé èsè torí bẹ́ẹ̀ torí náà ìdákun tí mo fẹ́ fi ṣe mọ̀kọ́dímọ̀ ọ̀rọ̀ mi nìyẹn. òun ló jẹ́ kí n gbà láti wá torí mo mọ̀rú ẹni tó pè mí pé gbọ́n náà bá rí i pé nǹkan kan rọ́ǹgì ń bẹ̀ wọ́n ní fi lọ mi èmi náà wá wò pé ah, aládàá wa ń lọrin wọ́n ní aládàá wọn ń bòmí náà wákà làwọn ẹ̀mí ọ̀ dá lónìí tí wọ́n máa tàdíreke àbí tẹ̀ǹgbẹ́ ní tàwọn míì àwọn mi ò sì lólórin tí wọn ó pè irú ọjọ́ òní pé ìwọ ni ọkọ wá kó tó di tọ̀la gan báwa bá wá wò pé báwa bá jòkóo tá à ń palẹ̀ mọ́ pé a ṣe ìyàwó lọ́la ẹnu bá bá jòkóo nìna aládàádáadáa ni èyí tá a fi máa sọ ní tí ọ̀dà tabara wa sọ̀rọ̀ lọ min hazal ba wàlláhu aadam olùwàbà lọ́mọdé nìkan kan wa lọ àmọ́ bó ti hàn sí mi ní mo rò pé bẹ́ẹ̀ náà lọ́ sáwọn ìsáàzù wa yáyá torí bàbá rẹ lómìn tí ọmọ wa wí nǹkan mi àmọ́ ń tọ́ jẹ́ àkórí rẹ̀ òní dákun ẹni ọlọ́run fi ṣẹ̀rí àrán ó sòpin ya rẹ̀ ọ̀tọ̀ ní ojúpọ̀nà ọ̀rọ̀ ìbáadà ọ̀tọ̀ lójúpọ̀nà ọ̀rọ̀ àlàádà bàbá falẹ̀ bí mo ti wí bí mo ti wí níjọ́ kan bì kan pé á padà bá a débi pé. Pe àwọn ọmọ haúsó bí àwa yorùbá léèrè pé ńbọlẹ́dì rẹ̀ rí kéèyàn ọmọ jẹ dúró ńbọlẹ́dì rí kíni mo ẹ̀rí ẹ̀dà pé kéèyàn ọmọ jẹ dúró àwa náà pé ńbọlẹ́yìn náà ti rẹ̀ rí kéèyàn ọmọ jẹ mọ́tà ẹ̀mẹ́rì ẹ̀ wá kò sí nídìí gbogbo nǹkan wọ̀nyí ẹ ọmọ ibo bí wàá gbé ńbọlẹ́dì rẹ̀ rí ẹ̀ máa yín agbádá <laughs> àwa náà pé ńbọ ni wọn náà ti rọ́gbọ́n náà àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí sẹ́rí tí a bá ti fà níyẹn yìí ṣe bá a dà ẹ jẹ́ kó wà lójú ọ̀nà àlàáda tá a máa lo hukmul halali wal haram níjọ́ èèyàn bá gbé njẹ́ ọ̀dà kalẹ̀ tọ́lọ̀ lẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ìyàwó ló pè ní ọmọ ló pè ní a gbọ́dọ̀ jẹ́rú nǹkan bẹ́ẹ̀ torí náà ọlọ́nkọ́ sàmẹ̀lẹ̀ mi àtẹ̀yẹ o nígbà mo ti clear eléyìí. ọ̀rọ̀ yànjú tí wọ́n wá ní kí n bára wa sọ lẹ́nu wọn bá àsìkò péréte mo ti wí gẹ́gẹ́ bó ti pé ọ̀rọ̀lẹ́ la wà mo ti pín ọ̀rọ̀ náà lọ́kàn ara mi sí bíi ọ̀nà mẹ́ta ń báyàwó sọ̀rọ̀ òun náà lọ lọ́rọ̀ lónìí àmọ́ tiẹ̀ kí n fi bẹ̀rẹ̀. mo fẹ́ bá àwa mọ̀lẹ́bí sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ kò túmọ̀ mọ̀lẹ́bí ti àwọn tí wọ́n pè wá lónìí nìkan o ògbó kó wa wa náà ni mọ̀lẹ́bí ń bi tí a ti wá. kí làwọn nǹkan tí àwa náà nídìí kí wọ́n pàkíyèsí wa sí pàtàkì jùlọ nípa ọ̀rọ̀ à ń fẹ́rẹ̀ ni à ń gbéyàwó à ń sinmi lọ́kọ̀. kódà ọwọ́ àlàníyàn mi bọ́lọ̀ ń bá lásìkò ọwọ́ àbẹ́ẹ̀ àwa tá à ń lọ báwọn èèyàn ṣèjọ́ ọmọ yẹn káwa náà rárá wa létí tí làwọn tá à ń ṣe tó lu ọ̀fẹ́ irú opportunity yìí náà la ní kàfin rárá wa létí ẹlẹ́ẹ̀kẹta náà ni ọwà kan ìyàwó yóò wá gbọ́ tiẹ̀ tọkọ rẹ̀ náà tá a bá mẹ́nuba yóò bá tọ́jú ẹ̀ yóò máa lọ jẹ́ iṣẹ́ látàrí ìbá ọkọ àtìyàwó sọ̀rọ̀ yìí inú àwọn ojú tí ń wo wájú mi yìí ẹlòmíì náà máa múra arú nǹkan báyìí ẹlòmíì eh, ó ti ṣèkan ó tún fẹ́ bí àṣà àwọn ṣéèkì wa dr akorede ó fẹ́ bọ́ sí two hundred level kọ́dà àwọn dókítà wíńjọ́ náà gbé three hundred level làwọn wà báyìí ń tà wọ́n ẹ̀rọ àwọn tó bá fẹ́ wọ fọ́ náà ṣe kí sex ọ́ lè inú rọ̀rọ̀ tá a bá bá ọkọ àti ìyàwó sọ ọlọ́run ojú owúlò fáwọn náà àkọ́kọ́ ọ̀rọ̀ mi lónìí ọ̀rọ̀ yanjú ni o ilé àfa àlàwà. hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam mo fẹ́ fi bẹ́yìn òbí wa sọ̀rọ̀. anabi ni ìjà akumantardawna dinahu wa kulukahu fazawijuhu wa fi riwayatin in lam taf'alu takun fil ardi fitnatun wa fasadun 'arid. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi dájú ọ̀rọ̀ kọ gbogbo bímabíma pàtàkì jùlọ àwa tá a bímọ obìnrin tí ọlọ́run ó tó bẹ́ẹ̀ pé àwa ni wọ́n wà á tọrọ nǹkan lọ́dọ̀ wa. sẹ́mi pa àwọn kan bẹ lónìí sheikh láwọn ìlú kan irú tí wàhálà tọkùnrin máa ń ṣe lórí mo fẹ́ fẹ́yàwó òun obìnrin ní máa ń ṣe lọ́dọ̀ tiwọn o àmọ́ bọ́lọ̀ ti tó òun làwa tó ní ní nàìjíríà yìí òun ni pé ọkùnrin àtàwọn òbí tiẹ̀ àwọn ni kí wọ́n lọ lé obìnrin ilé àwọn òbí ẹ̀ wípé ọmọ yín báyìí ẹ fún wa ọmọ wa báyìí fẹ́ fi ṣe ìyàwó ànábì wa gbà yín mọ́rin ẹ̀yin òbí wa sallallahu alayhi wa sallam ẹ̀ kílẹ̀ yìí máa béèrè bí wọ́n bá wá bá yín lónìí kílẹ̀ ànábì ni ẹ béèrè. ànábì ní sallallahu alayhi wa sallam ẹ máa wọlé ẹ ọ ẹ ǹlẹ́ ànábì man tardawna dinahu sọ́kọ̀ ìyàwó ni àbí àbí ọ̀rẹ́ ọkọ ìyàwó ọmọ rí <laughs> anabi sọlọ sọlọm ní gbogbo bímọ bímọ bí ẹni ẹ máa wọ ẹ wo ọ̀rọ̀ tá anabi sọ sọlọmọ sọlọ anabi ò pé kéèyàn fọ ọmọ rẹ̀ fún anybody la ìgbé anabi di ní gbogbo ẹni ọba tí wàá tọrọ ọmọ ẹ máa fún anabi òwì bẹ́ẹ̀ o sọlọlọ sọlọ ah. bàbá tí ọmọ ti ń jẹ ọmọ là nẹbi náà ara ọ̀nà ọlọ́run tọ́lọ̀ ń ṣe fáwọn àlùmọ́ ànẹ́bí sọlọ ọsọlọm òun ni pé gbogbo ń tí wo pé ọjẹ ànábì jẹ bọbálá bí amani òun náà bí bó o ní àwọn ọmọ rẹ ṣe bákan gbogbo àwọn èyí tóun bí ọ̀kan náà lọ́gbẹ̀yìn ẹ̀ bó o ní kékeré làwọn òbí jẹ́ ti jọ jùlẹ̀ ọmọ ọdún mélòó là nẹ́bi táwọn òbí jẹ́ ti lọ sallallahu alaihi wasallam torí náà ẹnìkan ò ní ní ẹsíwìsì àti máa bàbàrà ń tí ọ̀jẹ́ ọ bàbàrà tí ọ wàá torí ẹ̀ máa rúfin ọlọ́run yáà irú eléyìí kọ́ o irú èwo anabi sọlọ sọlọm ni bẹ́ẹ̀ bá rẹ̀ ni ọ wá bá yín nǹkan méjì ni ẹ wò bẹ́ẹ̀ bá ti rí méjèèjì yìí anabi ní fasa wùjọ ẹ dákun ẹ̀yin òbí wa ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ o kí ni nǹkan méjì tá anabi ní ẹ wò sọlọ lọ́wọ́ àlewọ̀ sọlọ anabi ní dínà hu wọ́kúlù kọ̀ ẹ wọ̀ ẹ̀sìn ẹ̀ ẹ sì wo ìwà rẹ̀ tẹ́rípà anabi náà sallallahu alayhi wa sallam anabi fún wa lára pé ẹlòmíì lè lẹ́sìn kọ́mọ níwá ó lè lẹ́sìn kọ́mọ jọmọlúwàbí òun là nàbí fi ní tọ̀rọ̀dọ́wọ̀nà dínàhú wọ́kúlùkọ̀. àmẹ́ni ọlọ́run bá ní kẹ́ẹ̀rí méjèèjì lára ẹ̀ ẹ̀sìn ìwà eléyìí táwa ń dàpé tá à ń pè ní ọmọlúàbí kó lójú tì gbogbo ń tà mọ̀ níwàá ni anabi níbẹ̀ bá ti rí nǹkan méjì tá anabi wínú o sallallahu alayhi wa sallam anabi ní fazawuju ẹ̀fúnru ẹni náà ní ń tọ́ tọrọ lọ́dọ̀ yín o òun nìyàwó anabi ọ̀wá dákẹ́ sallallahu alayhi wa sallam anabi níbẹ̀ bá kọ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ báwa ti ń kọ̀ tá a ṣe bẹ́ẹ̀ láwùjọ wa lónìí anabi ní kí ni ó jẹ́ result yẹ takun fil ardi fitnatun wa fasadun arid anabi ní tẹ́ ń kọ́ lẹ́tà sí lórí ilẹ̀ òun ni fitina bẹ́ẹ̀ ọlọ́lé kí ọ̀sán mọ̀ pé fitina tún fitina ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìtumọ̀ ẹ̀ náà nù anabi ní fitina lẹ́ ń kọ́ lẹ́tà sí wọ́n fasadun arid àti wà bàjẹ́ tí ó gbodò tí ó kalẹ̀ tí ó kàkó. ẹnìkan sọ ń jò níyì ọsọ ó sì wí ó mo jẹ ẹnìkan kan ò rí já tí ó fi lọ ìgbè tá ń lè jáde yàn yín níṣẹ́ pé kọ̀sọ́ máa lé lé àwọn ilé tiwa o látòkè délẹ̀ kọ̀sọ́ máa èmi ọ̀rẹ́ nìkan rí challenge o bá a bá wí yàn yín náà tọ́ báyà wọn lé o méje sí lè jáde dé <laughs> àdílé àwọn ń gbé gbélé àwọn bàbá wa ah, fọ́mà mufti àwọn bàbá wa pọ̀ kájí irú wọn lè jáde àmọ́ mo rò kó lè dífíkọ́ọ̀tì láwọn obìnrin náà tábà ní ìtara wa. níta nẹ́bí ń ké mi rẹ̀ ń lọ nánu sallallahu alaihi wa sallam. ànábì níbi ẹ̀ bá ti dúó níbi tóun ní dúó tí ó ti pé ní tí ọkàn eh, òun lẹ̀ ń béèrè. takun fil ardi fitnatun wa fasadun arif kílẹ̀ yín béèrè lónìí ẹ̀yin òbí wa méjèèjì yóò tiẹ̀ kàn yín kódé yìí tó bá lẹ́sìn ń gan làdánwò <laughs> yà sí tó dó tì níbi wà nù kan tó dó wájú níbi wà nù kan o <laughs> àfikọ́ tẹ̀bi tú èyí <laughs> bẹ́ẹ̀ àti ọlọ́run ni wípé lẹ́yìn kárùkù fọlùwà tó dá wa àìrùkù fọmọ ànábì àdámà kódà rẹ lòmíì gbà tí àwọn onírúgba ń lọ lọ mú wa gbé ọfẹfẹ bẹ́ẹ̀ tá ànábì ni ẹ kọ́kọ́ wò nù sallallahu alaihi wasallam man tardawna dinahu wa khuluqahu àmọ́ ànábì yẹn o ẹlòmíì nírúgba ó ṣe súnà àmọ́ kọlọmọlúwàbí ẹnu òtí wá láti sọ nígbà tá ànábì ti wí sọlọlọhọ àlùsọlọ ànábì ní bírú ẹ ní ẹ lè dúró lórí ẹ pé àfún ọlọmọ ìwà rẹ ọdá àmọ́ bẹ́ẹ̀ bá ti rí méjèèjì yìí èyí tẹ̀yìn ń wá lónìí wọn ẹ̀yìn òbí wa ìwá ànábì ní fìjìnnà lẹ́ ń fa o ìbàjẹ́ lẹ fi ọ́ kálé kọ́ kákó ń ka ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí etí àwọn òbí ọ̀yọ̀ǹda rẹ̀ kọ́ lọ ilé ọkọ sí ni pé iṣẹ́ wo lọkọ rẹ̀ ń ṣe. à ó ní iṣẹ́ lọ́wọ́ òbí mi ò ní téètì ní ń bá ṣiṣẹ́ àbí from experience ní ń sọ̀rọ̀ o mo jọrọ ọmọ tó wá complain fún mi rí pé kí n dákun kí ni mo lè bá òun ṣe sí òun àti ọmọ táwọn fẹ́ fẹ́ ra àwọn àwọn ti ṣe tán àmọ́ àwọn òbí rẹ̀ ní nílò wọn fún yín níbi iṣẹ́ ẹsẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ń ṣe. mi ṣòro ti nìka ìlẹ̀ tiwa ni pé lọ́wọ́ aṣẹ federal mẹ́rinú mẹ́jẹ̀mú yìí nígbà tí ọmọ orí ọlọ́run ẹlòmíín wá lókà gan kèrí ẹ̀dá kùn ṣe ń tọ́lọ̀ ní ẹwà nù ànẹ́bìjì wa kìlọ̀ takunfil arúgbó fitna tún wà fàṣádùn àríyìn ọmọ tó bá lóun ti ṣe tán ó ti ṣe tán ló fún yín o bá jẹ́ ó bí abùkátà rẹ̀ lọ́nà halali ó bí ya rẹ̀ haramu òun ọ jẹ̀yà ẹ̀yin náà jẹ̀yà lọ́dọ̀ ọlọ́run torí yìí ò tó fún wọn náà lẹ́síkúùsì pé ńgbà táwọn òbí mi ò ti wá gbà ní àmọ́ dọ́gbọ́n sí ni bí wọn náà bá lòfin ọlọ́run ọwọ́ àkáńtébù lọ́dọ̀ ọlọ́run ntí ọ̀jẹ̀tọ̀ fún ọ̀gbọ́dọ̀ débẹ̀ tí èdè tọ́ àtọkùnrin àtobìnrin amẹ́rẹ́yìn òbí dẹ́yìn náà gbégi dínà halali ẹ̀rù jọ wájú ọlọ́run. àti ọmọ tó gun ọ̀kadà wáhùn náà ní ọkọ̀ tó lórí ṣe àìbò ń bẹ́ ń kéèyàn ọgbọ̀n ọ̀kadà bí ọba dì lówó mọ́tò. but the main thing tá à ń sọ fúnra wa lónìí ni pé kílà nẹ́bì ni a wá kílà wà ń wá sallallahu alaihi wa sallam. gbogbo ntọ́lọ̀ ń bá kọ fún àwọn ọmọ yìí ó ní láyé òun ò ní àmọ́ ẹ̀yin ẹ má jẹ́ pẹ́yìn lẹ́gbẹ̀gì dínà hàláàlì táwọn ọmọ yóò fi wá wà fọ́ọ̀sì láti máa bí ya bùkátà wọn lọ́nà haramu torí reality nu ẹ má jẹ́ atanra wa o. òbí mi ẹgbẹ́ kí ni òun wá dínà wúwà hólùkọ̀ wọ́ ọmọ ìyá àfikọ́ parí masters <laughs> masters degree ọmọ obìnrin pé bàbá parí masters látò látò ní òtò lọ ilé ọkọ ẹ̀dá kan ọmọ tí òun ti wá mọ̀ pé bóyá three hundred level four hundred level lọ́wọ́ ní yunifásitì ọmọ pé òun ò lè dúró mọ́ torí àdámọ́ ni gbogbo òbí tó bá wá gbégi dínà fún un pé ọdẹyìn ọdún mẹ́ta ọdẹyìn kínní bí ọmọ yìí bá lọ bí abùkára bùkátà rẹ̀ lọ́nà àrà òun náà jìyà o kìí ṣe excuse o gbogbo ọgbọ́n tí àwa rò pa wá gbọ́n òun àti contraceptive àtòmí àtàyìnyọ sọnù kọ̀sọ́ kan tó ta dànù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó rí kọ̀kọ̀ tó rí gbangba amẹ́yìn òbí ẹ̀yọ̀ tì yín kú o ẹ má jẹ́ ọjẹ́ pé ẹ̀yin ni wọ́n ó ní àwọn ni wọ́n gbégi dínà halal fún wa. nínú tí mo tún fẹ́ gbẹ̀yìn òbí wa mọ̀ràn tá ànábì òní ẹ wá a àfẹ́ kó wọn pọ̀ ni àbí àfẹ́ kó wọn pọ̀ a wà ní kí ẹ̀gbọ́n ọmọ ní twenty two years of age àbí twenty one kó dó dàbúrò rẹ ọmọ seventeen eighteen tí ara ó sì gbà tóra gbọ́dọ̀ tanra wa pé mo fẹ́ kó gbogbo yín pọ̀ ní. ẹ jẹ́ á béèrè kí ni lànà ṣẹ̀ríà wa là ń dààmú ara wa èwo la bùrọ̀ kó pọ̀ <laughs> eléyìí tẹ̀yìn rò pé ẹ fẹ́ ṣènáwó ńláńlá ẹ gba bẹ́ǹtì ń kò díra wọn lọ́wọ́ àmẹ́ sọ wọ́n di halali ara wọn ìyẹn ni pé ẹ ṣe yìí gbogbo ọjọ́ tí wọ́n bá wá ṣe tán ah, àtìrẹ́ ni tí ń wálé láti láti ilé ọkọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gba àlàǹsì yáza àti wàá lọ rí àyín ẹfun lálàmísì rẹ̀ ń gbà wọn. ẹ má torí àlàǹsì fọwọ́ pa òfin ọlọ́run lójú. àfẹ́ kó wọn pọ̀ ní ẹ̀yà kankan. bọ́bá yìí pé ntẹ́yìn ń rò ní ti ìjọ ká kó níyànjọ káwọn èèyàn pọ̀ bá a ti máa tanra wa pé afẹ́kára yọ gbọ́ kérò ọ̀run ọmọ ọmọ tí ń jọrùn wa kí lọ́ọ́ kárọ̀ ọ̀run bíi bíi ntẹ́yìn ìsẹ́yìn àyín bẹ́ẹ̀ bá mọ ti ń jálì kìá mọ́ ẹnìkan ò ní rántí ń ṣe ìyàwó mọ́ bá ti dọ̀hùn ìyàwó. àmọ́ bá ẹgbẹ́ yìí náà ní hámù wa bá a bá ti rìn lọ́nà haramu bí mo ti wí kọ̀ láì fi àmọ́ ẹ mẹ́jà fa ẹ mẹ́jà fọwọ́ pa òfin ọlọ́run èyí tọ́ba ọmọ tọ́ba yẹ ká yọ̀ǹda rẹ̀ pé á ah, ọ̀dà á so igi tiẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sì fẹ́ so igi àwọn àlùfáà wa wọ́n dòkó yìí bóyá ká jẹ́ ọmọ yí àwọn èèyàn ẹ̀ẹ́ mo wà ń bì kan lẹ́kọ̀ọ́ níbi níbi ìjẹ̀wá àbí nǹkan àbí àti málàmọ́sù náà mo ní bẹ́ẹ̀ yẹn bá ní two thousand yóò ṣe yìgì wọ́n ní five thousand lẹ́kọ̀ọ́ yẹn yóò ṣe mo ní yóò ṣe two thousand ó ṣe ń lọ yìí ní yìgì tí ó sọ yín di halali ara yín àwa là gbọ́ yé ọ̀tọ̀ ni wàlí máa fẹ́ kó yàn lẹ́nu jọ àfẹ́ gbàga àfẹ́ gbàtẹ́ńtì bẹ́ẹ̀ bá ti ṣe haramu bẹ́ẹ̀ kì í ṣe haramu àmọ́ tí ń jẹ́ pé ẹ di halali ẹ ṣe nìkáhù bẹ́ẹ̀ bá ní two thousand naira yóò ṣe é kódé èèyàn lè bí ọba ní sàdáàkì tí ó fún ìyàwó rẹ̀ wọ́n máa jẹ sàdáàkì ń gbèsè ìgbé mo promise rẹ ọkọ ìyàwó rẹ́rìn mọ́ kí wọ́n jẹ gbèsè <laughs> àmọ́ báyìí rẹ̀ bá wà bẹ́ẹ̀ àyè ń bẹ nínú ìṣẹ̀rí àbẹ́ kéèyàn promise ìyàwó rẹ̀ pé n ti ń fún ọ ní àmọ́ kò tí ì sílẹ̀ kọ́ra bẹ́ẹ̀ àrùn wọn bá sì padà wá dùn débi pé mọ́jẹ́ yọ̀ǹda rẹ̀ fún yẹn mọ́wulẹ̀ fún mi ní nǹkan kan mọ́ ọ̀la ìsìn ẹmẹjọ jẹ pé yìí ń láwa torí ẹ máa kọlu òfin Ọlọ́run ǹjẹ́ akùnmọ̀ntàrúdọ́wò náà dín iná hu wà kólókọ̀ hu ọ̀gáwéjú hu ìlàmtàfọ̀ àlòtàkùn fìl àrùbẹ̀ fìtìnàtún wà fàṣádùn àrí. ẹ̀yìn tẹ̀yìn òbí wa lọ́kùnrin nílé ọkùnrin nílé obìnrin ẹ̀dá kan ẹ bá wòye sáàrin yìí o ẹ mú òfin tọ́lọ́run ẹ mú o lẹ́kùn ìgbà tọ́lọ̀ náà dààmú wa tí ò dé kó lè má wa pé mọ́sẹ̀lẹ̀ yìí ń pọ̀rọ̀ àládá bẹ́ẹ̀ bá ti ṣe haramu àmọ́ ẹ má torí páwa fẹ́ sàládà fẹ́ sàládà láàmú wa fọwọ́ pa òfin ọlọ́run rẹ. ìran ọ̀rọ̀ kejì gẹ́gẹ́ bí mo ti promise òun ni pé àwa tá à ń báwọn èèyàn ṣèjọ lónìí nínú àládà tó dáa ni. Pe, àwọn ṣéèkì wa wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ ń dé láti Ìbàdàn nísìnyí ẹ̀gbẹ́ tó gbé wọn wá láti Ìbàdàn ọkàn wọn gbẹ̀gbẹ̀gbẹ̀ ni mórí mọ́lá Abdulhakeem náà fi rí nísìnyí àbí mọ́ ọ pé ọ̀rẹ́ mi mọ́lá Suleiman kódò tó pè mí jẹ̀ta pé òun fẹ́ rán mi létí ní ogin dákun kí n mọ́ gbàgbé ilé àwọn ní bí ẹ bá ẹkọ́ náà gbìn òun náà bá wà aládàtọ̀ dáa ni ìmọ̀ sọ ẹbí pọ̀ àwa tá a wà nítòsí náà ká bára wa dunnú ká bára wa yọ ọ̀dà àmọ́ lérí tí sọ lẹ́ẹ̀kan nìna ṣé a máa bílẹ̀mù ọlọ́run pé ìṣètò jẹnu ó dùn ni àbí àtúngbọ̀dọ̀ máa dọ́lọ̀ lẹ́bi bíi pé èyí ṣètò jẹnu ó dùn torí pé n ti ń ṣẹlẹ̀ lónìí kábẹ̀rẹ̀ láti ìlú àfa ìlú Ìlọrin tá a wà yìí òun ni pé bọ́ bá di ọjọ́ ọjọ́ ọjọ́ ọ̀náwó gbogbo ntí ọlọ́run ọ̀yọ̀ǹda là á máa ṣe kódà ẹni tí ń pa òfin ọlọ́run mọ́tẹ́lẹ̀ tẹ mọ́ lánàá ẹjẹ́ ó dijọ́ ọjọ́ ọjọ́ náwó ẹ̀ sì mọ́ nígbà oníjàábù náà bá tún ń kàn dí sóńlù yọ wàá dàbí ìgbà tó yẹ pé ní ọlọ́run èsè tó jẹ́nu ó dùn sì takò òfin rẹ̀ wọ́n ní omi ọtí ẹ̀sọ́ ìjáàbùnú yẹn ni yóò wá ta gèlè bẹ́ẹ̀ ni àwọn òde kan bẹ kọ́dà àwọn ò fún wọn lófin ni pé gèlè ni ẹ ta wá o ní reception yìí o kí ló dé kí ló dé bọ́lọ̀wọ̀n ọ̀bá má gbà wá láàyè ká kójọ ńjọ́ dùnú àlẹ́ kójọ bọ́lọ̀n bá wá yọ̀ǹda fún wa bẹ́ẹ̀ tí ò pé kí ti wó rí bi tàwọn kan tí wọ́n dájọ́ kan tí ó di nǹkan míì èsì tá a máa wá pa tá a máa fọwọ́ pa òfin ọlọ́run lójú nítorí pé mo wá ń dùn à ọ̀rọ̀ ọ̀run ni ọ̀rọ̀ àsìkò ọ̀run ni kódà lómi ó tún sọ pé ẹ bá ń ṣe náwó ni nìka yìí lọ́ọ́ dá làásàrì bọ́bá tiẹ̀ yálà làásàrì pẹ̀lú kódà ọmọ mi lọ́mọ obìnrin sọ́jáde ńlẹ́ẹ̀rẹ́ tẹ́ ẹ ti mọ̀ pé ọmọ yìí pẹ̀lú hijabu ni ẹ sì rògbò ọlọ́run bọ́ bá di jọ́hun àfikún òun náà tọ́ ètè kọ́ wá polo ara ẹ̀ síta pé àwọn èèyàn máa sọ pé ìyẹn ti máa ṣe nírú ọjọ́ nínú o. ẹja bẹ̀rù ọlọ́run o àlè dọ́lọ̀ ńlẹ́bi kó nínú ó ṣe nínú owó dùn o inú tí wọ́n gbọ́dọ̀ wá dùn débi pé ọlọ́run sọ nínú owó dùn náà àá fọwọ́ pa òfin rẹ̀ lónìí ọ̀yọ̀ǹdò ní o àbí tàtà ń wí báwọn fọlọ́ ni àti tó bẹ́ẹ̀ ká dọ́lọ̀ lẹ́bi àwa ni ẹ jẹ́ ká àṣẹṣà ara wa ara ń tí mo wí lẹ́ẹ̀kan náà ọlọ́run gbà wá láyè kínú owó dùn lọ́nà àláàlì islam gbà wá láyè ẹ̀ bàbá ti ṣe ń jẹ́ ọ̀fẹ́ mẹ́ẹ̀. àmọ́ kó wá di pé afẹ́ ṣèjọ́ àwa ju àjùjáàbù àwa ta gèlè lọ́fẹ̀ẹ́ lè máa wọ́n lọ́fẹ̀ẹ́ lè máa kan wáyà gbogbo ẹni tí ń taru gèlè báyìí jẹ́ ń kí adìdí ànábì fún ọ sallallahu alayhi wa sallam. sinfani min ahli nari lam arahuma lójú ayé ànábì àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ni ànábì láwọn kan bẹ́ẹ̀ nú àwọn ọmọ ẹ̀ná ìran méjì ni ọlọ́run ò pé mi ànábì orí wọn ìyẹn ni pé wọn ò bóun láyé àmọ́ wọn ń bọ̀. sinfani min ahli nari lam arahuma nínú àwọn méjèèjì tá ànábì ká ànábì ní káàsì yá tún àárì yá tún máìlá tún mùmìlá tún aláàrù úsì hínà ka asinimatil bọ́k gbogbo ẹ̀ là bí ìjọ wa lónìí. káàsì yá tún àárì yá tún wọ́n dà nǹkan bóra lóòótọ́ àmọ́ òhò ni wọ́n wà ànábì lójúwe rẹ̀ bẹ́ẹ̀ o sọlọ́láhu alayhi ee aṣọ ń bẹ lára lóòótọ́ àmọ́ gbogbo ń tọ́lọ̀ ní ààbò ní ń ta yìí wọ́n láwọn aṣọ àgbákò kan ń yóò dé náà wọ́n máa wọrú ẹ̀ wọ́n ti la igbá àyà báyìí ẹ dákun ẹja bẹ̀rù ọlọ́run nítorí wọ́n yọ̀ǹda fún wa kò lè jẹ́ ẹ́sítúùsì fún wa pé inú wa ń dùn àfẹ́ gbogbo ọlọ́run ọmọ mọ́fìn kan wá lónìí. ntí ọba yọ̀ǹda kọ̀ yọ̀ǹda ìtọ́ yọ̀ǹda fún wa pọ̀ ju ntí ọ yọ̀ǹda lọ. ẹ̀dàkùn èyí òun ni tàwa tá à ń bá àtàwa tá à ń ṣèjọ àtàwa tá à ń bá wọn ṣe é. ẹ má jà kóbó ń jọ ẹ̀rí ń tẹ́ fi kóbó ń jọ ni pé sóun ló pè yín. ẹ̀ sì ṣe kọ̀ sọ fún yín pé ẹ̀dàkùn ẹ̀ ẹ̀ ṣeun ẹ máa lọ. torí bí ẹ bá rí pé yín ó kó báyàn kó ṣe bẹ́ẹ̀ o bọ́ba ti fẹ́ bọ́ lẹ́nu mọ́tò pé alájà ẹ̀dá kun ìjà ìbò bó ṣe bòrí náà tẹ̀ máa ń bò tẹ́lẹ̀ òun náà ìborùn ẹ̀dá kun òun dà á ẹ̀dá kun ayọ̀dá yín kò tí pọ̀ jù bẹ́ẹ̀ bá máa ń ti ń ṣe o ní tìtorí pé wọn ó kó bó ń jọ ń pè pé ló pè wọ́n òun lọ́ fààyè irú nǹkan báyìí gbà wọ́n gbogbo à ń kọ̀ dísó ń lù à ń ṣe kínní nílùú àfa wọ́n sọ bórun nù bí wọ́n wá so mọ́ wọ́n so mọ́ kíní báyìí èyí tó tiẹ̀ bà yẹn nu jẹ́ ni pé èmi àmọ́ àwọn obìnrin mi tó yẹ pé wọ́n èrí báyìí kí jò tó dé <laughs> ó ti wá di ijó dùnú tó wá di pé òfin tọ́lọ́hún òṣìṣẹ́ mẹ́yà yìí èyí tó sì jẹ́ tàwọn ọkùnrin náà nu tó kó gbogbo wa pọ̀ wọ́n máa pèrún kọ́dà lẹ́sẹ̀ mọ́sálásí àti wàá ń bì kan kan kèé lọ́rin o àlùfáà tí àwọn àlùfáà tí wọ́n ní wọn ó so ìgì náà ní pé sẹ́wọ̀n pé wọ́n ó ti mọ tàwa kan bá dúró àti òkọ́ mọ́rù báyìí pé ee àwọn ọkùnrin yóò da ìjọ wa rú o. ètí wọn á ń sọ́rí fọgbọ́n bíráìbù wa kalẹ̀ pé tọ ẹ dákun ẹ lónìí yóò sẹ́mọ̀ pé irú òní yìí ọ̀yàtọ̀ kọ̀kọ́kọ́ sí irun wọn àsìkò lónìí náà wàláì bó ti wí nù <laughs> àbí ẹgbẹ́ násù kan ló mú wa <laughs> ẹ dákun ṣe mọ̀ pé gbogbo nǹkan náà ni ọkọ̀ sírun àsìkò lónìí náà nítorí kíni ẹ wọn ó túká bí wọn bá lọ mọ́sá kí wọn ó túká. àkórí ọ̀rọ̀ òun ni pé ẹ dákun ẹ mẹ́jẹ̀ á máa wù àbí ìgbà tá à ń dọ́lọ̀ lẹ́bi pé èsè tó jẹ́nu ó dùn ẹ á dúpẹ́ fún un ká sì dúró lòdì wọn bó ti nínú ó dùn wọn eléyìí ni níwọ̀n bá sókísókí náà ni àwa tá à ń bá àwọn èèyàn ṣe ìjọ àtàwọn oúnjọ náà. ìwà fi àdàgbà ọ̀rọ̀ náà rọ̀ sọ́dọ̀ ńgbà ọlọ́run jẹ̀dí lọ́kọ̀ ìyàwó náà dé mo ti ní ìran ìyàwó rẹ̀ sí ọ tẹ́lẹ̀ pé kọ́bọ̀ tọ́jú tiẹ̀ àkọ́bọ̀ tọ́jú ọ̀rọ̀ tiẹ̀ kọ́mọ jíṣẹ́ fún ọ àmọ́ lọ́wọ́ á níwọ̀n náà dé ọgbọ̀n kẹ́ẹ̀ kọ́dọ̀ wà bá gbọ́ tiẹ̀ náà ìtọ́ bá gbàgbé ọ̀ràn létí ara sẹ́tọ̀ ọmọ ṣe nu o àjà tọmọ pé wọ́n wí báyìí ń jọ ti <laughs> èyí tóun náà bá gbàgbé ìwọ náà ọmọ ọ̀ràn létí bíi wọ́n sì wí báyìí fún yín o ọlọ́run ó jọ ọlọ́run fẹ́yìn méjèèjì ẹ̀rí mọ̀ràn tèmi fẹ́yìn méjèèjì kọ̀ ilé àlùfáà nìyàwó rẹ ti jáde ọmọ àlùfáà lọ yóò jẹ́ kí iṣẹ́ ntòsí ọrọrùn pẹ̀lú òkú ọlọ́run. a máa gbọ́dọ̀ máa ránra wa létí kọ́dà bí yẹn já àfáà náà bọ́jọ́ máa fáà náà ká ránra ẹni létí òsè kankan. àkọ́kọ́ ọ̀mọ̀ràn tí ń gbà yín ni pé àwọ̀ ní tàn yín o torí kò sí ẹ̀tàn nínú tá ànábì mú wa sallallahu alaihi wípé ẹ jojoojúmọ́ ni inú yẹn máa dùn síra yín Eh, lódùnlódùn nílé olóyin nu o ẹ̀rí marital life kò lè máa dùn jojúmọ́ o the bitter truth you know. ìwọ máa imagine lọ́kàn rẹ nísìnyí ṣé báwa náà ti wà báyìí rí àbí àwọn ṣé ìfúnwa yà wọ́n tẹ̀ ṣe pé mẹ́jà wa lọ. ọmọ imagine nísìnyí pé kí ló lè fa kémi pẹ̀lú rẹ̀ ọjà ibi tí mo fẹ́ràn rẹ̀ dé yìí ẹ̀ ibi tí mo rí lójú yẹn náà nù. No òun náà mọ ẹrọ omi tóun náà jókòó ń fi àjà kò ṣeé ṣe bọ́ bá ṣe kọ́ lọ́wọ́ ẹ̀xẹ́mtì ilé kan pé ẹ̀yin ò ní já kò ní sí àṣọ ilé wo lọ́yẹ kọ́ lọ́wọ́ ẹ̀xẹ́mtì ilé anẹ́gbà Muhammad sọlọ sọlọ anẹ́bí náà ní gbólóhùn àṣọ̀gọ́ láwọn ẹ̀yà ńlá wa. Ah, Umar wọlé njọ́ kẹ́tí ń kọ̀m̀plé àwọn ìyàwó wa ń gbà ta wà Mẹ́kà àwọn ò rí báyìí nígbà wọ́n sì wá papọ̀ pẹ̀lú àwọn ará Mẹdínà àwọn náà wá gbọ́n mọ́ alọ́wọ́ àdẹ́bí ni sọ́ra àwọn tí ń bẹ nù léwu nítawọn náà ń wí fún mi kò tó dé dé torí náà àwọn ò ní tàn yín o alùsùn ní tàn yín ìgbà tẹ́ máa fi gbọ́ra yé ọlọ́run ó jọ pọ̀ gbogbo àti gbùngbùn fún ọ àmọ́ kò lè ṣe kọ́ mọ́ wáyé ẹnu bọ́ba wá wáyé bẹ́ẹ̀ sì máa manage crisis òun ló kù. ìfẹ́ yìí méjèèjì márùn bẹ́ẹ̀ ti jókòó yẹ gbàdéhùn láàrin ara yín ọlọ́run ó jọ ọ̀rọ̀ wípé kódà àwọn òbí ẹ̀yin méjèèjì ni wọ́n súnmọ́ yín jẹ lòmíì lọ ẹni lẹ́yìn láàrin ẹ̀yin méjèèjì pé òun ní bá yín dá síjà gbogbo bàtọ́ lọ́ba ní ẹjọ́ wà pọ̀ ọlọ́run ó jẹ pẹ́ fúnra yín ẹ̀ eh, ó need strong determination but tí about you ti so determined ah yóò ní gbàgbé sẹ́ríjọ́ tó bá ti ń di pé ní ẹ pé kí ló kọ rẹ Abdulgafar ẹ pé Abdulgafar ẹ lọ́rọ̀ òun afẹ́ sọ lálẹ́ yìí <laughs> àdánwò ni o ee ọ̀rọ̀ tí ń rún lẹ́hùn ẹ̀fún ẹ ní àwọn alájẹ òde láti Ìbàdàn ní <laughs> lọ́la kí wọ́n wá sọ ọ́ àdánwò ni kò sọ́ọ̀bù pọ́blẹ́mù yín yọ máa kọ̀mpáùndì ẹ̀mí ọlọ́mọdé á kọ̀mpáùndì pọ́blẹ́mù ara wọn. ẹ̀wọ́n náà sẹ́ẹ̀fì máa mánéèjì crisis àárín ara yìí ọlọ́run níjọ́ pọ̀ àmọ́ kò pọ́síbù kọ́mọ́sì rárá. bọ́ba tí wọ́n ń wáyé pàtàkì jùlọ ọkùnrin àwọn ìyàwó ní bínú fèyí tá a fẹ́ wí yìí tẹ̀gbọ́lọ̀ náà lọ dọ́kùnrin ó sì máa ń tó òun dá mọ́ òun náà lọ dá obìnrin ó sì máa ń tí òun dá mọ́ nígbà alukurani ti wá sọ fún wa pé wàlẹ́yìísà zakaru kàlẹ́ òǹzà bẹ́ẹ̀ni kan bá ń sọ fún wa pé gender equality lónìí àbí ọgbẹ́nu ẹ̀sọ́hùn wọlọ́mọ̀rọ̀ sọ ni àbí alukurani obìnrin àtọkùnrin ò ṣe déédéé àmúkálukú ló ní quality tiwọn bá alukurani ti tó ni ẹ̀rínú èyí tọ́lọ̀ ń dá mọ́bìnrin lárúbáwá ń pè ní àlàáfífà kí ni yàtọ̀ méjèèjì ìyẹn ni pé bọ́rọ̀ bá délẹ̀ kéèyàn owó bo ní ọjà bí kó ṣe kí ni ìdí ń já kílù nù o pé bí n bá bínú ìtẹ́ nísìn kí ni outcome ẹ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jáde yìí nísìn bí n bá sọ jáde tán kí ni result ẹ̀ ọlọ́run máa mú ọkùnrin léyìn òun ju àwọn ẹ̀yà ẹ má bínú ẹ̀yìn ìyá wa o òun ni tí ó fi pọ̀ lọ́dọ̀ tiẹ̀ mọ́lá abdulgafar òun lọkùnrin fi gbọdọ̀ jẹ́ ni ńjọ ọkùnrin náà bá ti wá di pé àjọ náà dábí owó ni ọlọ́wọ́n sànù ru ọkùnrin bẹ́ẹ̀ wọ́n ló ní sùúrù tí ó pọ̀ gẹ́gẹ́ bá nẹ́bi ti ní sùúrù fáwọn ìyá ńlá wa sọ̀lọ́ lọ́wọ́ àríyí wọ́n sọ̀lọ́. ẹ̀rọ obìnrin átífà là ń pè ní emotion ma àwọn máa ń behave emotionally púpọ̀ gẹ́gẹ́ bí tọ̀bí àwọn especially jẹ́ àṣírí kan fún ọ àṣírí ni o àmáwé gbowó àṣírí àwọn àfáàwé gbà á psychologically tóbìnrin bá wà nígbà tí ń ṣe háìbọ̀ rẹ̀ lọ́wọ́ ọgbọ́dọ̀ wà very òun lọ́pọ̀lọpọ̀ yẹn mọ̀ ní ọkàn máa ń máa jà wọ́n mọ̀ ó ti mọ̀ pé nature tiẹ̀ lásìkò yìí sùúrù rẹ̀ ó increase yẹ torí pé emotionally obìnrin sọ̀rọ̀ handle ní situation bẹ́ẹ̀. ètò wọn ara ẹ̀yin méjèèjì létí kíní kan àti gbogbo ẹ̀yin tí mo láwọn àtẹnudọ́fẹ́ one hundred level àti two hundred àti three hundred àti four hundred sáà máa ju four hundred lọ o torí wọn gbé àfa kan wá fẹ́yàwó mẹ́sàn-án àfa àtẹ̀wò ń tiẹ̀ àfa àtọlọ́run àbí tẹ̀sù àfẹ́sù àwọn àfa wa là fẹ́sù torí ẹni tí bá ti ń tayọ òfin ọlọ́run ọ̀gbọ́dọ̀ já fọ́ ọlọ́run bọ̀tí nẹ́sẹ̀nsì ti ń sọ ni pé gbogbo ẹni ó ti níyàwó àti wọ́tọ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́yàwó àtẹ̀ntí ó tún máa fẹ́ ẹ gbọ́dọ̀ máa rán ara yín létí kinní kan ṣẹ́rí kí ọ̀rọ̀ délẹ̀ láàrin ọkọ àtìyàwó ìmọ̀ átífà emotion lobìnrin fi sọ̀rọ̀ ni àbọ́kùnrin náà ni ó fi nǹkan míì sọ̀rọ̀ ni tí ń bá ti fi ń di pé ẹ̀ ìsìnkè ń fi ọ̀tẹ́lẹ̀ náà o. ọ̀dà ní tìtorí pé kò ṣeé sí ẹ gbọ́dọ̀ máa ní at the back of your mind pé kí wọ́n tó bí ẹ̀yin méjèèjì nínú lọ́wọ́ ìmàfúrì lọ́lọ́run ti kọ́ pé lámọ̀yìn lọ́kọ lámọ̀yìn ẹ dákun gbogbo ẹni tí ilé rẹ̀ bá ń dàrú nítorí ọ̀rọ̀ yìí kò fura sí i. kéyìn kómìnrin náà sáré máa rò àbí kọkùnrin náà sáré máa rò pé ó ṣe bá ṣe pé àwọn tí wọ́n ní kọ́dà bóyá pé wọ́n fi fún ọ náà inú kádàrà àtẹ̀yìn méjèèjì. bẹ́ẹ̀ bá tí wọ́n ń mọ̀ bẹ́ẹ̀ ẹ máa mọ̀ pé gbogbo ń tọ́ bá ṣẹlẹ̀ á ẹ̀ náà ni solution kọ́ ni kí a máa wá rán rẹ ní létí ọ̀rọ̀ bànújẹ́ pé ǹjẹ́ fẹ́ fi ọ́ tó yẹ bá ṣe pé bàbá kínní <laughs> yẹ bá ṣe ya kínní. ẹjọ́ tẹ̀yàn bá ti rán rẹ ní létí irú eléyìí ń mọ̀lẹ́bí ni ò dùn mọ́ o. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àbí kẹta ìrántí dáadáa mọ́ pàtẹ́yìn ni ń bá sọ̀rọ̀ nísìnyí méjì àti gbogbo ẹni tí òun náà bá fẹ́ wọlé wù mí tó náà máa ṣàǹfààní níbi ìdábàbà yín sọ yìí. àwọn ẹlẹ́mẹ̀ntì mẹ́ta kan bẹ tálkùránì kẹrìmù ni àwọn lòpómúlérò ilé tọ́lá làáfíà ní ẹ bá fẹ́ a fámìlì tí ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ọ wà ń bẹ̀. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí júwe rẹ̀ fún yín kọ́dà ń sọ àyà tẹ́ẹ̀ ti rí tẹ́lẹ̀ máa tún tún kà nínú sọ́rọ̀ tó Rome. سورة الروم في آية 21 بسورة الروم لو قلوا أني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون gbogbo létí kan bá ti méjì nu mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run dá padà torí alukurani yóò yé wa pé àwọn pílàsì happy marital life ni ẹ bá gbọ́ pa àárín lọ́kọ-láya kan dùn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni mẹ́mẹ́ bọ́kàn bá ti kú òun àbí mẹ́tẹ̀ẹ̀ta ọ̀jẹ̀ wá sí àdánwò ni kílà kọ́kọ́ olúwaláwo aláṣẹ bẹ́ẹ̀ ní àmì àwọ̀ ọlọ́run ni bọ́kùnrin bá fẹ́ fẹ́yàwó kọ́ fẹ́ ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀ náà má fẹ́ràn kó mọ́fà àlìjànú ẹlòmíràn láwọn ṣiṣẹ́ débẹ̀ ní kọ́dá àlìjànú làwọn fẹ́ nísìn ọ̀tàkọ̀ alukurani o wàmí náà ayé àti ìyá kọ̀lákọ̀lá fún mẹ́ń àǹfùsì kún àzùwájà èèyàn ní kò fẹ́ èèyàn àlìjànú ní kò fẹ́ àlìjànú kọ́ ẹranko náà máa sọkọ ẹranko olúwa láti bẹ́ẹ̀ lè tẹ́sùkù nú ilẹ̀ ìhà ìyàwó rẹ̀ nù láti lè pe kọ́ ẹ lè rí balẹ̀ ọkàn lára àwọn ìyàwó yín sẹ́rí gbogbo obìnrin tọ́lọ̀ ń bá ṣe ní sákànù fọ́kọ ẹ̀ oko oríire kí là ń pè ní sákànù ẹ pé ìwọ náà kéwu ẹ bá ọmọ sùnkún sùnkúnù ni pé ń tọ́ dákẹ́ wọ́ọ́rọ́ tára rẹ̀ balẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ mo fẹ́ fún yín lásàámẹ́ǹtì gan-an ẹ wo mọ́lá abdulgafari lẹ́yìn ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì nísìnyẹ́ rí i pé yọ yàtọ̀ torí pẹ̀lú ògo ọlọ́run yóò rí sákànù lára ìyàwó ẹ̀ ìyẹn ni pé yóò rí balẹ̀ ọkàn ṣẹ́rí gbogbo ẹni tí sẹ́mọ̀kẹ́tọ̀ bí ọkùnrin ni pé èyàn fojú wi tó pọ̀ ń ta <laughs> kọ́ra bí ò ju pé kéèyàn ọmọ wa mọ́tò lọ títì kí wọ́n búyàn léèbú téèyàn ò ní mọ̀dí rẹ̀ <laughs> ẹ èmi àti mọ́là múmínì oníṣẹ́ ń wa mọ́tò lọ́jọ́ kan lọ́nà àdúgbò kan ìfẹ́ dábọ̀ àdúgbò yìí a sì pé professional driver ni wá àwa náà mọ̀ wà ní ọba aláwàdà taxi driver ọláwàdà nígbà tí ó tẹ̀ ṣe ẹ má lọ kọ́ mọ́ ń kéwú ọ̀dà á lọ kọ́ wọn. <laughs> nínú àwọn ebú tó kéré nu o ẹlòmí ó bú yàn lé ebú téèyàn ó wò pé kí ni mo gbé ọ nínú tó kéré nu ẹ̀yìn ẹlòmí ó rí ìṣòro tó ju bẹ́ẹ̀ lọ́ńtà bọ̀tò sí ń tọ́ da fọkùnrin bíi kó délé àfi kọ́kàn rẹ̀ náà máa sọ fún un pé tí n bá ti délé ọmọọ̀rọ̀ tí ó fi gbé gbogbo kínní ikú lára mi ìdùnnú ìdùnnú tẹ́ḿpárárì kan kọ̀ wá náà amẹ́ni tó se pé inú rẹ̀ ń bàjẹ́ bọ̀ láti ta àyà ṣéèkànà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bẹ́ẹ̀ wọ́n gbà lójú ń ta àbí nǹkan kan ṣe é ní ta ọwọ́ afẹ́ ń sunkún gan ọwọ́ afẹ́ wọnú ilé ara rẹ̀ wọ́n <laughs> ń sáré nù ń sáré ọmọ ẹni tó ń gbélé yóò kẹ̀kún fún ni ìgbà wọn ò ní gbá yín díẹ̀díẹ̀ náà pọ̀ <laughs> ìbànújẹ́ wà kún un ìbànújẹ́ àbí pé ẹwà ẹwà ìbúlẹ̀ rìn lọ sí ẹ má mà kó bẹ́ mi o ẹ má kó bẹ́ mi àtàwọn ọmọ mi o kò sí sákànù nù <laughs> bẹ́ẹ̀tù nù kò sí bẹ́ẹ̀ sákànù ọlọ́run ó ṣe ìyàwó rẹ̀ ní sákànù fún ọ bọ́lọ̀ ti ṣe ya àwọn ìyá ńlá wa bá ànábì jẹ wọn létí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níjọ́ta ànábì rí ní téèyàn máa rí tẹ́rù máa báyàn gẹ́gẹ́ bí ọmọnìyàn anabi wa ní gaaru hira malaika jibirilu wa bá fọ gbọ́ pé nìkan ríru ẹ̀rí ẹ̀rú gbọ́dọ̀ bá ẹ̀rú bá anabi sallallahu alaihi wasallam wọ́kí ni ó gbé kíní ikú lára anabi Khadija anabi délé ó ní kọ́rẹ́jì àti sọ gbogbo tójú rẹ̀ rí ní gaaru hira fún ìyàwó ẹ̀ bá a ti dóko yìí gbogbo wa ní kọ́rẹ́jì àti òròjọ́ wa bàbá yìí lọ́sẹ̀lẹ̀ ń bi iṣẹ́ wa lónìí ẹlòmíì ọ̀pá amára ni ìṣó nu <laughs> torí pé tí ó tí ó burú jù ní òtún ní òtún fi lévùn kò sí sáka nùnú bọ́tò obìnrin rere òun Khadija radiyallahu anha ìyá ńlá wa Khadija kò kìí ṣe fóun náà lágbára kan bì kan àmọ́ ẹ̀wọ̀n tóbìnrin ní ọwọ́ ọkọ rẹ̀ anabuwa Muhammad sallallahu ara ta náà òun ọmọ ń tẹ́lẹ̀ rí o àmì ẹ̀fọkànbalẹ̀ irú yín kábúrú ọ̀bà ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí ẹ̀yin tẹ́ ẹ máa ṣe báyìí obìnrin rere inú ànábì náà wá ń dùn sallallahu alaihi wasallam wọ́n nígbà tádìjà Khadija rí i pé òun ò tí ì délẹ́bù tóun fẹ́ níbi kóun ó gbé kinní ikú lára lónìí mo ní kọ́sìn kan ó dàbí kọ́ mọ̀ ń parun tẹ́lẹ̀ rí i ṣé kájọ lọ́ọ̀dọ́ ẹ̀ òun ló mú ànẹ́bì lọ ọ̀dọ̀ wárakọ̀ fún nàwọ́fà wárakọ̀ lọ́wọ́ atú pẹ̀pẹ́ rẹ̀ bá ànẹ́bì pé a oore ni torí irun tó wá bá ànẹ́bì musa lọ́wọ́ abọ̀ yìí síbẹ̀ ni wọ́n rí fọkọ rẹ̀ àbí ọkọ rẹ̀ ọ̀sáré nínú ju ogun tí ń ṣe kó tó wọlé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì from experience wọ́n bá ń rojọ́ ẹlòmíì ó dọ̀mù kí ó do nírìnkùnrin kò sí sákàánú ńlẹ̀ rẹ̀ ni o yọ wà á fẹ́ kó e pé nígbà tó wọ́n bá fi wọlé wọ́n ti fẹ́ sùn torí pé ńgbà tí wọ́n bá sílẹ̀kùn fún náà tí wọ́n kọ̀ wí ni pé olórí ibú bàbá yìí wọ́n ti dẹ̀ lọ sílẹ̀kùn fún bóun náà bá bá wọn tí wọ́n èso olùsí mú rò pé ti sùn ní ọlọ́run kọ́ sọ wa bí irú ilé burúkú bẹ́ẹ̀ àmọ́ ń bẹ ẹ̀mẹ́jà tanra wa tọ́pọ̀ òun lẹ́lọ́mí ó kú wa from office yọ wà lásẹ̀mblì kan jọ lọ gbogbo ẹni tí máa ń gbádùn ilé lọ́ọ̀pẹ́ lásẹ̀mblì gbogbo ẹni tí máa ń gbádùn ilé ọwọ́ akó ẹ eh, ńgbà tí yẹn lọ bí iṣẹ́ láti seven ọwọ́ close ń fọ́ ọwọ́ adarí sàṣẹ nílé odi ten lálẹ́ à ah, kàtàrà wọ́n láì tí ilé bá dùn tí sákànù tọ́lọ̀ ní kí obìnrin ọ jẹ́ kò ní rí bẹ́ẹ̀ tọ́ wàjà àlàbẹ̀yìnàkùn mawaddatan wa rahma èyí ń kó ẹ̀yìn méjèèjì sínú. pílà ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ gbọ́dọ̀ kó mí mawadda àwọn àlùfáà wa tí wọ́n kọ́ wa ń kéwú wọ́n já mọ̀ pé mahaba ìfẹ́ náà ní jẹ́bẹ́ ẹ́ àmọ́ wọ́n ní bí a bá pe nǹkan ní mọ̀ wá dà ọ wà ní at a higher level ó ju ìfẹ́ lásán lọ alukurani ń bá làákà ìwà sọ̀rọ̀ mọ̀ wá dà wí mi àǹtí mi mo fẹ́ràn mi lóbìnrin náà mo ní rẹ̀ bọ́tọ̀ olúwa lọ gbọ́dọ̀ ní mọ̀ wá dá ìyàwó rẹ̀ ìfẹ́ tí ẹ gbọ́dọ̀ wá àti higher level ìwọ náà bó ti fẹ́ràn ẹ ọgbọ́n rẹ ọkùnrin àbúrò rẹ ọkùnrin tọkọ ẹ gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ nti jẹ́ kí lé o tutù nù o alukurani ló wí o wàjáàlà bainakum mawaddatan wa rahma pílà ilé kẹta wa eh, àánú ẹ gbọ́dọ̀ láàánú gbogbo létí ọba ti tí ọkọ ọmọ fíìlì ntí ń báyàwó ẹ bí èpò ń lọ bá àdánwò ni. ilé ọmọ wa jó àbí kíní kan ọmọ ẹsẹ ń bò mí ẹlòmíì ó fò wíńdò jáde <laughs> ìyàwó sì ń bẹ ní nígbà tí ọ̀sánú ọkàn rí ń rí i pé ìmọ̀ bí àbùkátà mi lọ́dọ̀ eléyìí dé ntọ́ bá bá a kọ̀ gbàpọ̀ bá òun. gbogbo ẹni ọba láàánú ìyàwó ẹ ìyàwó tí wọn náà láàánú ọkọ ẹ gbanú àwọn nǹkan wọ̀nyí ni pillars mẹ́tẹ̀ẹ̀ta tálùkọ̀rá nìjú asakan almawadda arrahma ọlọ́run ó jẹ́ ọwọ́lé ẹ̀yin méjèèjì o ọlọ́run ó jẹ́ ọwọ́lé tiwa náà ọjà ìwà ńlẹ̀ tiwa wà àwọn àfa ọlọ́run ò ní jókòó ta'ala. mala abdulgafar ọ̀rọ̀ tí yín gbọ́dọ̀ pọ̀ pé mò ń rí tàwọn ti tẹ́lẹ̀ ní amẹ́yìn lẹ lónìí àtìyàwó rẹ̀ náà. olúwa sọ ayanu al-Qur'an al-Karim tí ó rújú ar-rijalu qawwamuna 'ala dákun ìyàwó farabalẹ̀ kó gbọ́ àrùn yìí dáadáa gbogbo ọ̀làjú tí wọ́n fi fẹ́ kó bá obìnrin òun ni ara ẹ̀ ní pé gender equality kò sọ́gà inú ọkọ àti kíni àtìyàwó bẹ́ẹ̀ olúwa kò rújú olúwa ní bọ́kọ àtìyàwó bá wà nílẹ̀ ta lọ̀gá àrùjálù kọ̀wàmúnà àlẹ́ mi. tẹ́rù gbogbo obìnrin tí ń bá ń lè fẹsẹ̀ lélẹ̀ dákun ẹ̀yìn ìyá wa ọlọ́run níjẹ́ rí bẹ́ẹ̀ o ọmọ wa tá à ń sí ìyàwó rẹ̀ lónìí náà ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ o tí ń bá lè sọ pé à wọ ta ni ń jẹ́ bàbá kìíní tóun bá wí fún ni ó ṣe àkọ́dá balùkọ́rá ni ti tó kọ́ òun kẹ̀ obìnrin tí o tún máa gbé ọkọ rẹ̀ náà nu òun kẹ̀ níbo wọn ti ń bá kìíní bọ̀. kí ni ọ nbolojì ń bọ̀ yẹ létí ìyá ńlá wa Khadija once again kí ni relation ìyá ńlá wa Khadija sa nabi sallallahu alaihi before and after the marriage kí gbogbo obìnrin ó fi tají kọgbẹ́kọ̀ al-Qur'an al ní modern language léde tòní bóòlù anabi rí sí Khadija radiyallahu anha ẹ́ employer sí. Si, ẹmplọ́yì ni tani ẹmplọ́yì anabiwa muhammad sallallahu alaihi wa sallam tali ẹmplọ́yà rẹ̀ ìyá ńlá wa Khadija ṣé nǹkan èyí ń ju nǹkan ká ju yín lọ ẹlòmíì àṣírí wọn ká bò ń lé wọn ju lé àwọn ọkọ rẹ̀ lọ lásán òun lọkọ ò tó nǹkan kan lójú ẹ̀ mọ́ Khadija lọ gba anabi ṣiṣẹ́ sallallahu alaihi wa sallam tí ó máa sanwó oṣù fún un ọlọ́run sì padà wá kọ́ fóun náà ní ọ̀padà di ní ọ̀padà di ọkọ rẹ̀ ẹ wá ní rí gbọ́nú tàǹbì kan pé ìyá ńlá wa kàdíjà wá ń rà nẹ́bì létí ìjà kan wá ṣẹlẹ̀ pé à ó tó kẹ́ ẹ máa ṣe kíní sí wa lónìí <laughs> ẹ rántí gbà táwa ń fún yín ní kọ̀ rí obìnrin rẹ̀ nù gbòmìnrin tí ń bá lè pé à òun lòun pàṣẹ ń lè but at the same time gbogbo ọkùnrin tó bá wá fẹ́ lò yíwọn náà jẹ́ ọmọ fi ń yan obìnrin jẹ ọlọ́wọ́n ọ̀gbà o. àyà kan yìí náà tó lùwà fi lóun fi ọkùnrin ṣe kò lè à lè wà kí ọ̀gá méjì ò lè wà nínú mọ́tò ẹ̀rọ dáadáa òun ni gbogbo yóò fira rẹ̀ lẹ̀ yóò gbàfà fọ́kọ rẹ̀ lórí bọ́lọ̀ ti fẹ́ àmọ́ lọ́wọ́ ò pé kí wọn wá sọ ọkùnrin di pé yes wọ́n ti ní under control mi lọ́wà lọ́jọ́ ànábì sallallahu alaihi wasallam àbá abdulgafar wọ́n wá bí àwọn ìyá ńlá wa aisha precisely radiyallahu anha àpè bá ànábì bá wà ń ta àmọ́ bí tí máa ṣe bọ́bá wà nù lé kí ni máa ṣe pépè sì wo nìyá ńlá wa fún àwọn tó wá bí wọ́n ní ànábì kí ni máa ṣe nù lé sallallahu alaihi wasallam كان يكون في مهنة أهلي كان يكون في مهنة أهلي ọ̀gá gbogbo wa yẹn yẹn wọ́n ní níta nẹ́bí máa ṣe tẹ́yìn ọ̀mà tọ́ba wa ń lé pẹ̀lú wa gbogbo sẹ́ẹ̀lẹ́ ní máa bá wa ṣe sallallahu alaihi wasallam. ìjà kínní wa ibi tó fẹ́ gbé ò nílé gbé ọ̀yà kò mẹ́ ṣe ń gbé kí ló burú mẹ́. kéèyàn má ríra rẹ̀ pé wọ́n lè mi lọ̀gá a máa wá pàṣẹ tí ò tí ó fà nira torí náà ọjọ́ ti lọ ọ̀tẹ́lẹ̀ yìí tí ọlọ́run ní ká bá yín sọ yìí náà ọlọ́run ó jẹ gbọ́ ọlọ́run ó jẹ gbà yóò jẹ rí lò gbogbo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá kura ní ká yìí ọlọ́run ó jẹ kọ́ wà ní fámìlì yín gbogbo àwa tí bá wọn dunnú yìí náà ọlọ́run ó jẹ wà ní fámìlì tẹ̀lé kọ̀ọ̀kan wa náà gbogbo ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ àtàdúrà fẹ́yìn náà o asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا kọ́lọ̀n kọ́ bá san àwọn dókítà wa ní ẹ̀sùn olóore a rí pé ọ̀rọ̀ tí wọ́n bá